àwọn mùdírù wa الشيخ الدكتور مسعود بن الشيخ عبد الله جبريل رحم الله الشيخ والدنا وشيخنا انا قضاء فريد يوم وقاوة أتوبو أنا كان بلوك لون أتوبو أنا تتبصر قد لون وقاوة أنا كنا قضاء شاء مدير وقتنا كنا قضاء شاء قضاء أبو ملم أبو تبني أبو لجادة فلا لا فيها شاتبو wọ́n fi lo àyè yìí tẹ́ ọlọ́dún dáadáa lórí dáadáa lórí fún alẹ́ muhammed sallallahu alayhi wa sallam àtàwọn àtọ́gbà àwọn ọgbà àwọn àbúrò wọn yẹn wọn náà ní jẹ́ kí èdè àyèjọ́ ṣe láàrin wọn wọn náà jẹ́ ọmọ dára wọn yé ni o wọn náà ní jẹ́ kí nǹkan dà lórí wọn náà pẹ̀lú wa ibi táwọn ọba ṣiṣẹ́ dé wọn náà jẹ́ kí ẹgbẹ́ ń bẹ̀ ní nígbà mo fún alẹ́ muhammed sallallahu alayhi wọn náà wà sẹ́ńsẹ̀ tiwa náà wọ́n jẹ́ olórí ọba wa old student Muhyiddin àwọn fàlàtò Sheikh Abdulmumin Alfulani tó mú kí n púpọ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba tó fi wà kẹ́yìn ọlọ́run ní ilé kò ní fi àìmáṣe kò ní kọjá ìsinmi máa wò ọlọ́run fi wà kẹ́yìn ìṣèpẹ̀lẹ́pẹ̀lẹ́ wà farabalẹ̀ nífẹ̀ẹ́ dáadáa fún ọmọ mùsùlùmí ọlọ́run bá tó fẹ́lẹ́ ìṣẹ́ yín tó mọ tó bá àkàdé tó bá dá fún yín pẹ̀lú òògùn ọlọ́run ẹlọ́run lè fẹ́ máa ga sí ni ẹ máa ga sí ni ẹni lọ́lẹ̀ tó ń kálukú ọ̀nà bẹ́ẹ̀ ni mo kí àwọn àfa wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà àwọn àfa wa tí ó jẹ́ pé wọ́n tún jẹ́ àfa fún àfa mi nítorí pẹ́sẹ́ǹtì jábà fún mi àwọn tún jábà fún pẹ́sẹ́ǹtì tó wọ́n jábà fún ọdọ wa àfọlọ́mì ẹ̀rọ ẹ̀rọ ọlọ́run sànù wa ọlọ́run kò bá sàlékún dáadáa fún bí ẹ ti máa ṣe pé gbàtẹ́ pàjọ jẹ́jẹ́ ó jẹ́ pé ìdí mú jìnnà sórí ìdí mú jìnnà sórí ọlọ́run bá sàlékún dáadáa fún yìí wọn bá máa sọ fún ọbẹ̀ tó bá ní tẹ̀lé bá ọlọ́run bá wà sàn fún yín bẹ́ẹ̀ ni ọbẹ̀ aṣáájú wa ẹ jáfa wa náà pẹ̀lú ọgbọ́n ọlọ́run bá tí ẹ ti mú ìmọ̀ síwájú wa ní ilé kéwì ọlọ́run bá kọ́ pẹ̀lú àlàáfíà tó pé àṣìṣe àtàbàtì ọ̀kan balẹ̀. Ìgbẹ́dọ̀ tí a bọ́ síwájú ọlọ́run bá nínú àwọn aṣíwájú nínú àfáwà nínú àwọn ọ̀rẹ́ wa náà tí wọ́n ń méjì wá náà tí wọ́n gbé kéyìí ọ̀nà tí àtìmọ́ra ní kéyìí náà àti ọjọ́ ọ̀nà tí wọ́n kálukú àgbà lókun lọ́rùn náà kọ́ bá àforíjì ojú ọkọ́ bá akẹ́wọ̀n kọ́ bá àjẹun kọ́ bá akẹ́wọ̀n kọ́ bá àjẹun kọ́ bá akẹ́wọ̀n kọ́ bá àjẹun gbogbo ọjọ́ wọn da tó kọ́nà tó lè kẹ́yìn wọn da jù bẹ́ẹ̀ lọ kẹ́yìn wọn da jù bẹ́ẹ̀ lọ kọ́nà máa tó kálukà lóko tó tó lè kẹ́yìn wọn da. tí àwọn afá mi bẹ̀rẹ̀ ní tẹ́kí ní ṣe tí ọlọ́wọ̀n kọ́ ní ìgbà tí mo ní lẹ́tọ̀ níbí ọlọ́run kó lè kọ́rọ̀ ní èyí náà láwọn fẹ́ kó ṣe léèdì kọ́nà kó lè kọ́rọ̀ kọ́nà kọ́nà kó ṣe موضوع يعني تناقض تبيت تصل لنا بيع التخصيص تبيت بيع التخصيص كنا نجيب كنا دادورة أنا كنا نجيب بيع التخصيص كنا نجيب بيع التخصيص فمن أبي أتي كنا دادورة أنا ما نكنا سألوري أنا أخاف من سفوت فاتو من سفوت أخاف من سفوت دوا من سفوت أخاف من سفوت wọ́n lè má bùkà tù gbọ́nà torí ọ̀rọ̀ ṣẹ̀ríà ẹ̀ máa ń báyàn lẹ́rù wọn náà mọ̀ já ti sọ̀rọ̀ níta bá ti sọ ní ojú tá a bá ti sọ kọ́lọ̀ kọ́kọ́ lóde wá bá a kọ́lọ̀ kọ́kọ́ gba àtúnṣe kọ́ṣà ni wa. náà ẹ ní kúkúrú lẹ́rù kàtìr rí pé eléyìí ni ń pè ní ní èdè lágbáwá àwọn ń pè ní al-murakkab al wọ́n kọ́ láti nǹkan méjì ni nǹkan méjì yẹn òun náà ni al-mudaf al-mudaf ilayh al-mudaf wa al-mudaf ilayhi nǹkan sàfihàn àti nǹkan sàfihàn láti ọ̀dọ̀ rẹ̀ nǹkan sàfihàn ni al-bẹ́rù bẹ́rù ọ̀nà mudaf al-mudaf ilayh ni àtàkùsẹ́fù tó dàtí dájọ́ rẹ̀ dábàá màtà dájọ́ rẹ̀ torí pé ó gbọ́dọ̀ kájà wáyé sọ nípa rẹ̀ bẹ́ẹ̀ bá onímọ̀ ti sọ àjẹgẹ́ bí ọ̀hún ti kọ́ wa níbí ìpè al-hukmu ala shay' far'un an tasawwurihi nǹkan tí wọn lọ sọdájọ nípa ẹ àti kí wọn kọ́kọ́ mọ náà gbogbo tí wọn ti wá wọn ti wá mọrọkàb tí wọn ti dégun ra wọn tí wọn ti fọm mọrọkàb àwọn jẹ tẹrẹkẹbẹ ìdọ̀fíà ni àdéhùn àfíà ni àbẹ́yẹ kéye tẹrẹkẹbẹ tó bá jẹ ni láàbù dàmínà lókòs àlá mọ̀kàdé àlá mọ̀kàdé yìí so àbí kí wọn máa ìtumọ̀ sí kọ̀kan jẹ bí ó sì méjèèjì kọ́ máa ti ń jẹ ẹ̀yọ̀ tí wọ́n máa lámà papọ̀ látàrí ẹ̀yọ̀ tí wọ́n ní kúkúrú albẹ́rù bẹ́rù méje lábáwá mọ́tàkùn bàdá láti lọ́ba kí ni wọ́n fi nǹkan para kan ní pàndélé iná ní ti máa ti jẹ́ albẹ́rù méje so wọ́n sì máa ń lọ pé wọ́n fi nǹkan para kọ́ wọ́n fi dúkìá para dúkìá wọ́n sì máa ń lọ pé wọ́n fi nǹkan para yàtọ̀ sí dúkìá náà ọwọ́ abẹ náà ọlọ́run sọ pé iná lọ́wọ́ aṣọ ní ọmọbìnrin àwọn fúnkan wà mọ́ àwọn ọlọ́run ọba ó fi ẹ̀mí àwọn mọ̀mìnì tó ṣe tiẹ̀ àti owó wọn ó fi àlùjáná pààrọ̀ fún wọn àwọn ta ẹ̀mí wọn sójú àwọn tọ́lọ́wọ́n ọba àti dúkìá wọn wọ́n fi ra àlùjáná jẹ́rìí pé bẹ́ẹ̀ ń bẹ̀ wọn ó dàtọ́ pé nítorí pé ìṣẹ́ra bìmánà bẹ́ẹ̀ bìmánà bẹ́ẹ̀ sẹ́rí àlùbẹ́ẹ̀rù nílẹ̀ èdè lágbáwá àti àṣìrọ̀ àbí àlùṣìrọ̀ méjì máa ń tura wọn gbogbo ẹ̀ náà wọ́n máa ń tura wọn wọ́n máa ń lo bẹ́ẹ̀rù pé kéèyàn kéèyàn kéèyàn náà kan kọ́ yọ̀ǹkan jáde ó fún yàn kan wọ́n ti máa ń lọ pé kí wọ́n gbà kí wọ́n ti gbàǹkà lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ náà ni ṣàrọ̀ ẹ wọ́n sọ pé ṣàrọ̀ ètò hù ṣàrọ̀ ètò mi nù hádà ṣe mo ra nǹkan báyìí lọ́wọ́ rẹ̀ ó ti wà ṣàrọ̀ ètò láhù hádà ṣe mo ti fún ní nǹkan báyìí méjèèjì máa ń túra wọn ẹ̀sìn méjèèjì yẹn yóò ti dàpọ̀ kọ́lù mínú mínú àdùbáàd inú ẹ̀wọ̀n tó pé gbólóò kan ní ṣùgbọ́n ní ìtumọ̀ méjì tó takora wọn bẹ́ẹ̀ rò ṣèjẹ́dá tó dé níta wọn bẹ́ẹ̀ wọ́n máa ń lọ pé káwọn fún yàn kàn àtijọ́ kí wọ́n gbà kan ṣàrọ̀ àti ìṣàrọ̀ wọ́n máa lọ pé yàn gbà kan náà kí wọ́n sì fún yàn kàn so that bẹ́ẹ̀ náà ni irú rẹ̀ gbólóò wọn ẹ̀kọ́ ní dèrè bẹ́ẹ̀ náà ni jalal jalal wọ́n máa ń lọ fún ọ̀rọ̀ tó tóbi wọ́n sì máa lọ́rọ̀ tó tóbi tó yẹpẹrẹ bẹ́ẹ̀ náà ni jaun jaunu àbí jaunatun wọ́n máa ń lọ fún nǹkan tó funfun àti kan tó ṣe kíni àti kan tó dúdú so àwọn

bẹ́ẹ̀ náà ni ṣáárin ṣáárin àbí mùsáárin wọ́n máa ń lọ fún ẹni tó ra nǹkan àti ẹni tó gba nǹkan tó ṣùgbọ́n àgàlà tòṣìṣẹ́ máa ti sọ pé báyìí ní tí wọ́n sábà máa ń lò fún ní ìjọba tó ń tẹ́ nínú sílá àwọn èèyàn àti nínú àlọ́ ọ̀sán náà ó ní pé ẹni tó ṣe kéwì nínú ọdún ọdún ẹ̀dẹ̀ lágbàdà ẹni tó gba nǹkan ẹni tó ta nǹkan tó so eh, ó yẹ ká máa ìrọ̀lẹ́gbẹ̀rún eh, eh, nínú àwọn orin tó jáde sí ọ̀rọ̀ yìí náà wọ́n ní máa bẹ́ẹ̀ sá máa bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jáde ẹ̀láàdùwà sí kùmù ọlọ́run ọ̀tara ẹ̀mí ọ̀hún máa bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jáde ẹ̀láàdùwà sí kùmù wàlá àsáǹtò ha ẹ̀láyàdá àdìyàjẹ ọlọ́run ọ̀tá ẹ̀mí ọ̀hún fún yín àbí torí pé òun tà dípò ìfẹ́kẹ́ ẹ̀mí sí òun àti ṣe dáadáa tẹ́ ẹ̀ ṣe dáadáa tọ̀ ni ó fi ẹ̀mí rẹ̀ dípò kínní ó fi dípò ìfẹ́ tí wọ́n ní ṣe dáadáa ṣe fún un so that àlùbẹ́rẹ̀ mẹ́jọ lárúbá mọ́tàkùn gbàdàlá ọ̀jábá kan náà tán pé ọ̀bọ̀rọ̀ dàlá tó máa lé bí máa lé tó mẹ́jọ lárúbá látara bẹ́ẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni àwọn ìtumọ̀ táwọn onímọ̀ àfọ̀nù fẹ́kẹ́ ò lọ́dọ̀ àwọn international fẹ́kẹ́ ò kí ni ìtumọ̀ bẹ́ẹ̀ ò gan gbogbo mọ́tàkùn kan náà ní ọ̀nà tẹ̀sí tààrífẹ̀ẹ́ tábàlọ́ sọ́dọ̀ àwọn hànàfíà àti ṣàfíà wọ́n ní ọ̀nà kan tí wọ́n ti fi tààrí fẹ̀sẹ̀ pé ó papọ̀ so tààrí fún yẹn wọ́n ní wọ́n ní albẹ́rù wọ́n ní albẹ́rù mọ̀bádàrà tòmálì bìmálì àlàwájì màkúsì mọ̀bádàrà tòmálì bìmálì àlàwájì màkúsì tí wọ́n fi dúkìá ẹ̀sìn dúkìá kó fún yàn dúkìá kankan gba dúkìá ni àlàwájì màkúsì ní ọ̀rọ̀ ọ̀gbẹ́ nàkọ́tọ́ àmàkúsì tí wọ́n tó tó dúkìá lẹ́tà fẹ́ẹ́ tí ó ní tó bákan náà tàrífù yálà àrílọ́dọ̀ àwọn ànàfíyà àtìlọ́dọ̀ àwọn ṣàfíyà àtúnlẹ̀ máa ń àwọn tàrífà tí lọ́dọ̀ wọn bọ̀tún àwọn tàrífà tí wọn. tọ̀tọ̀ bá wọn lọ́dọ̀ àwọn hànábìlà àwọn hànábìlà sọ pé mo bá dẹ̀rẹ́ tó máa lé bí máa lè nínú tàrífà tí wọn sọ pé kí o fi dúkìá pàrọ̀ dúkìá mo fẹ́ fìlà tí fìlà tí àwọn afáàmì rí tí wọ́n dé àwọn afáàmì ọ̀dẹ́ tí wọ́n dé ọ̀wọ̀ èmi náà ní fìlà yìí èmi náà fẹ́ kọ́lọ̀ yìí nǹkan yẹ pé kọ́lọ̀ yàtọ̀ síra wa mo fẹ́ gba tọwọ́ wọn tó ẹ̀wọ̀n náà nídìí wọn nífẹ̀ẹ́ sí tọwọ́ mi náà tó tábà tó fìlà parọ́ fìlà pé ọ̀dà ẹ̀lọ́ fìlà yẹ ọwọ́ tìlẹ̀ sọ ó ṣe dédé ti dúró tèmi náà ọ̀yà òfin tèmi kẹ́ fún ti sọ àti báyọ̀ náà àti dúkìá pàrọ̀ dúkìá wọn ò bùnmi èmi náà bùn wọn o ti yé eléyìí wọn pè ní báyọ̀ nà kọ́yádọ̀ báyọ̀ nà kọ́yádọ̀ tó ká fi ìkan gangan láì ní sanwó fúnra wa tó ti yé tó lè jẹ́ pẹ̀lú owó tó bẹ́ẹ̀rọ nígbà bẹ́ẹ̀ sàárì fẹ̀mí torí àkókò so lọ́dọ̀ anọ́dọ̀ àwọn màlìkíyà tó yẹ pé wọ́n rí àbọ̀ wọn lọ́wọ́ àtàrí ní ọ̀pọ̀lọpọ̀ wa ń lò níbi ìyá ń tẹ̀lé bẹ́ẹ̀ pé ní rárá bẹ̀rẹ̀ fẹ́ alimadabu màlìkí wa alimadabu fáì madabu màlìkí wa hàmà gbajúmọ̀ jù so ẹ̀sìn nàìjíríà náà gbọ́dọ̀ tó kánà so wọ́n ní alimami náà arafa nínú kíra àwọn àtúndò wọ́n ní albert òun ní على منافع على غير منافع عقد معاوضة على غير منافع ولا متعة لازم so kájọ pé káàdì fi hàn parí síbí lọ́dọ̀ bá fẹ́ máa lọ ìbòmí ọdún parí kan àfáwọn òjò bẹ̀rù ibùdó aláfọ̀ òjò bẹ̀rù ọ́nà róòmù ká ẹ̀yà dàkùn. lẹ́t ahadùn ẹ̀wà ahadùn ẹ̀wà bẹ́ẹ̀ rẹ́rù gáhádé wàlà fẹ́dọ̀lẹ́ mọ̀háyíyá lọ́nà ẹ̀rọ láyé ní ìhì ibi tó parí sí nù. ṣùgbọ́n bí abẹ́rẹ́ síbi tá a fẹ́ dúró òun ni wà láàmú tí a kìlá ń gbàtì. akùdùn àwọ̀dọ̀tún àlà rẹ̀rẹ̀ mọ̀nà sí á wọ́n là mọ́ tí a kìlá ń gbàtì nígbà bẹ́ẹ̀ divine bẹ́ẹ̀ fún wa afáwa president wọ́n ti divine bẹ́ẹ̀ fún wa tàrí general definition yẹn tó sábà fẹ́ àjọ sábà fi ṣe ìyókù pípẹ́ ló mọ̀ká yá sàtìn ahadu ẹ̀wà bẹ́ẹ̀ yìí rẹ́rù ráàdì wàlà fẹ́sàtì mọ̀áyánú rẹ́rù náírà sí yìí láti kàtọ́tọ̀ tàrí fún wọn wọ́n ti tẹ̀lẹ́sì tàrí fún wọn pẹ̀lú àwọn ìdúnà kánú bẹ́ẹ̀rù tó di tó dàtí bá ti ká jọ́ níbi wàlà mọ́tà plazatin ní kúkúrú wọ́n ní ápùlùmọ̀ àwọ́dọ̀tìn tẹ̀rí bẹ́ẹ̀rù yẹn títà rírà wọ́n ní ọ̀nà transaction fẹ́ pé ọ̀sẹ̀ láàrin àmì ìjà gbígbà lọ. mọ̀ á wá bọ̀ tó yẹ pé lórí pé fún mi kí n fún ọ ní kí n fún mi ní kí kí ni ọkọ ní tó wà lọ́wọ́ ní kí ọ̀fi kí n fi gbà tó wà lọ́wọ́ ti ẹni. aláàrẹ mọ̀nàáfíà ìmọ̀kò ní ti pẹ̀lú mọ̀nàáfíà pẹ̀lú nípa máa ń fa nípa ni àǹfààní la fẹ́ rà la fẹ́ kó lé lórí so nǹkan yẹn gangan wọ́n kọ́ bá nǹkan yẹn gangan rẹ́ẹ̀tù kan yẹn gangan àkíkọ̀ kan yẹn gangan àyìnù kan yẹn gangan ونسي في سكت الدولار على هذا المنافع يأتي الإجارة والكراء الإجارة هون هون تملك المنفعة الإجارة فيها تملك المنفعة كين هو ran kan tó kí wọn sanwó tí wọn bá kó lẹ tí wọn bá fẹrẹ sí kan president wọn fẹrẹ sí lọ́dọ̀ yìí ilé tí wọn fẹrẹ sí lọ́dọ̀ yìí gbàgbé wọn kọ ọkùnrin tẹ́lẹ̀ lọ́dọ̀ pé ilé ẹ ẹ ẹ ẹ ẹ fẹrẹ sí ní one million àìsàn ẹ má jẹ Ọlọ́run ní gbé tó bẹ́ẹ̀ ọlọ́kọ̀ bá dẹ nàìjíríà kárẹ́ pé one hundred one hundred ká ti pọ̀ sí lọ́sọ̀ kárẹ́ pé one hundred ṣé pẹ́ tó bá pèjú rẹ̀ one hundred thousand tó one hundred thousand adájọ́ kálẹ̀ mọ sanwó fún yín ọ̀gá tí mo sanwó present pé one hundred thousand ṣé ma pé kì í fún rẹ̀ mọ̀tàn kì í pé mo nílé kì í pé lè ẹni mọ̀ kì í pé rọ́kọ̀ bá lé àyẹ̀nù lé láti lè mọ̀ wá àti pẹ̀lú rárá ṣùgbọ́n àǹfààní jáde afẹ́lọ́lẹ́ àbí mo lálejò afẹ́sàn rárá máa ń fa àdókòyí mo ní sọ máa ń fa àdókòyí mẹ́tìlẹ́ máa ń fa àní mo ní náà mo sanwó rẹ̀ èyí sanwó ọ̀kà yẹn gangan èyí ló ṣe ń di wíńdò lé èyí ló sọ pé wíńdò tó wà ní kòdùmánú kí a ṣe ń gàdúrà ìlẹ̀kùn lè kòdùmánú torí pé èyí ńlá nǹkan kan yẹn gangan. so aláàbẹ̀rẹ̀ mọ̀ náà bẹ́ẹ̀ náà alkira tó bẹ́ẹ̀ náà ni lákòókò wa ìbáka kẹ́tẹ́kẹ́tẹ́ àkàǹkan lọ lákòókò wa yìí mọ́tò máṣíìnì kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́ra wa àwọn abẹ́rẹ́ nǹkan fún àkìrọ̀ náà nìyẹn. ṣe à pé àǹfààní ní sẹ́wọ́n máa sanwó pé àwọn akẹ́kọ̀ọ́ àmọ̀dé òsì máa sanwó pé wọ́n máa sanwó fún bí ẹ̀ ń fi kíní rẹ̀ lápèjúwe ẹ̀ ń fi mọ́tò rẹ̀ máa sanwó fún pé mo fẹ́ gba mọ́tò alẹ́sẹ̀kọ̀. máa ń fa rẹ̀ mo ní ńlá dákin sọ pé kíní kí ni wọ́n ti ń pè azararu tẹ́sí síbẹ̀ àwọn bọ́tìn tẹ́sí tẹ́sí pé àdíyà ní tẹ́sí ordinary kini bá nílá kojú ìtẹ́sí wáyé glass purpose so ordinary kini ẹ̀ kí wọ́n sọ pé mo fẹ́ change mo fẹ́ ṣe automatic in lágbára ẹ̀ torí pé máa ń fà ní mo kó lórí aṣọ àǹfààní tí wọ́n fẹ́ jẹ́ ń bà mo kó lórí ẹ̀ ń lọ lọ sẹ́kọ̀ọ́ ń lọ bọ̀ àǹfààní fúngbà ni o lórí ni o lórí kí ni wọ́n máa ti bàmù bí kí ni wọ́n so that ó ti yọ ọdọ àrẹ lọkọ wàlá mọtàkì lásìkò bẹ́ẹ̀ ni ó yọ àyẹká àyẹká ákìdò ni ákìdò ni agreement ni ṣùgbọ́n so ó yọ kíni kó ó ti yọ àyẹká ó ti yọ àyẹká pẹ̀lú pé àyẹká ó mọtàkì lásìkò ni tí wọn bá ti ákìdò àyẹká pé kí wọn fi ní ẹ̀tọ́ láti máa gbádùn kí wọn máa gbádùn aláàyè lára obìnrin kó náà máa gbádùn ara yín náà ni so ti wàlá mọtàkì lásìkò pẹ̀lú èyí náà ti yọ àyẹká ọkọ bẹ́ẹ̀ so that tarif fún wọn yìí ọ̀ṣàmìlà dọ́dọ̀ àná àlùyò ọ̀ṣàmìlà tí ẹ máa ń ṣe bá ti sàwà tí ẹ máa tí ẹ fún yàn kan ó bùn yàn kan ṣùgbọ́n kì í sojú ọlọ́run ọba ó mọ ní torí pé títí wọn lọ́ọ́ lọ ṣe kíni kọlẹ̀ bọ́ni tó da jù bẹ́ẹ̀ lọ tó jù bẹ́ẹ̀ lọ kọlẹ̀ bọ́n padà wọ́n ń pè ní bá ti sàwà bẹ́ẹ̀ àwọn yẹn náà kìlẹ̀ àfọ̀nbẹ́ láàrin àwọn náà nípa ṣe bá ti sàwà tó tó ní ọ̀tọ̀ wọ́n kálukú اوكي باختصار سبيل اوكي انا بدي اقول التقسيم التقسيم درابا لا القسط القسط نسي انه تمارين الشديد انه تمارين النصيب يقين والمقدار والمقدار يقين كان ولا تجي لا عدد ولا بي so that وما دنا بدون تقسيط so that كما تقول قسط بمعنى فرق قسط فلان ما له فرقه وفرقه tó ti hẹ́n ó fọn ká ká máa sọ pé sẹ́yìn pé bẹ́ẹ̀ tàbí tó ń sè ẹ̀ experiment yẹn èèyàn ti price yẹn èèyàn fọn ká kàkiri kiri tí wọ́n ti sá lọ bíbí èèyàn ti kíni èèyàn máa sá díẹ̀ díẹ̀ ó ti fọn ká náà nìyẹn ẹ̀hẹ́n tó bẹ́ẹ̀ náà ni ẹ̀ tí fàgbẹ́mọ́ni ọ̀sàtọ̀ máa la hó ìyẹn ni pé ọ̀sán ní ìpín ìpín ìpín ìpín ìpín bẹ́ẹ̀ ó tàbí ọjà tí wọ́n rà tí wọ́n máa san òrìn ní ìpín ìpín náà lọ sí ilé ẹ̀sán fẹ́ẹ́ máa san lọ́dọ̀ sí mẹ́wàá àbí lọ́dọ̀ sẹ́ni àbí lọ́dọ̀ sọ́mọ́ni o àbí lọ́dọ̀ gbẹ́ni o ẹ̀rì kankan náà ti jẹ́ bẹ́ẹ̀ ó tàbí mu. kódà bẹ́ẹ̀ ó tàbí kákọ́ ká tó mọ lọ síwájú náà kákọ́ mà pé gbogbo tí ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ mọ nǹkan tá a bá rà ń gbẹ́ni àbí tá a bá tà nínú kọjá pé bàbá ti ta nǹkan wọn síta bẹ́ẹ̀ láàgbò ó dára èyí ń tàn fún yín báyìí dé á fẹ̀ sí àwọn afáàmì ńlá kò díẹ̀ kálẹ̀ ìmọ̀ ni wọ́n á sọ pé ta fún wọn mo ní ten thousand yẹn wọ́n ti thousand fún mi so sẹ́ra pé bọ́dà lóbi náà kẹ́mẹ́rẹ́dì ẹ̀ka tí a ti ẹ̀ṣẹ̀ǹjì ara wọn èèyàn fún mi ní price àwọn èmi fún wa ní mosman láti mọ̀ ta sẹ́ra pé jones náà ti fún wa ní jones fún price ẹ̀ mọ̀ fún wa ní nǹkan tí mọ̀ ta wọn eléyìí ohun mọ̀ájálù gbàdálẹ́ ni wọ́n pè mọ̀ájálù àgbẹ̀ mọ̀ájálù gbàdálẹ́ títà rírà tí ó jẹ́ pé bí mo ti tà á bẹ́ẹ̀ mo dowó ń mi sí ìgbà pé ọ̀kan nu àkànní ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ nínú kọ́ pé ẹni tí ẹni tí ó tajà kó fẹ́ tètè gbẹ́jà kalẹ̀ kí ẹni tí ó san owó kó ti kí ni kó máa fún ọ lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńjẹ́ ọ̀nà kọ́ pé ẹni tí ó tajà lọ́kọ̀ọ́kọ́ dowó kó padà wọn gbẹ́jà kalẹ̀ tó bá jẹ́ pé ẹni tí ó tajà lọ́kọ̀ fi owó ka lọ́kọ̀ gbẹ́jà kalẹ̀ àtọ̀ lọ́kọ̀ gba owó lọ́kọ̀ wọn gbẹ́jà kalẹ̀ wọ́n máa ń pè ní bẹ́ẹ̀rù sálàm wọ́n máa ń pè ní bẹ́ẹ̀rù sálàm ó ti gba owó ó wá dájọ́ pé jọba yìí ni ọ̀rọ̀ gbọ́dọ̀ kalẹ̀ tó wọn náà ń bẹ́ẹ̀ sọ́ra mi kúkúrú ó ní amájẹ̀mú bẹ́ẹ̀ sọ́ra wọn sàrẹ́ ní ibi ìdánilẹ́kọ̀ọ́ wa láti náà ó ní bẹ́ẹ̀ àti ìdáhùn àti ìdáhùn fẹ́sàn rẹ̀ tó ó ní bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà sì ni tí wọ́n bá jẹ́ pé ìka tí ó ta ń kí èèyàn lè ta nǹkan èèyàn lè nǹkan kalẹ̀ tí wọ́n ta kalẹ̀ ẹ̀fẹ́ ti ta nǹkan kíákíá ẹ̀dígbò nǹkan fún alimadi ẹ̀dígbò nǹkan fún tọ̀ adé tó ẹ ọ sẹ́kàdá máa dáhùn tó ń bẹ́ẹ̀rù bẹ́ẹ̀rù nà sí àwọn pè bẹ́ẹ̀rù nà sí à bẹ́ẹ̀rù nà sí à kéèyàn ó ta nǹkan ní kọ́kàdá máa dówó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó owó tí wọ́n máa gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbàtẹ́gbà wa dà nínú pẹ́ẹ́pẹ́ẹ́ gbà yẹ́nyẹ́ lẹ́ẹ̀kan náà ni o ọjà pé èèyàn ta johnson ọjà pé èèyàn gbé mọ́tò ọ̀hún hundred thousand ni èèyàn ta fún un ọwọ́ náà máa san díẹ̀ díẹ̀ ìgbàtọ́ báyà ń dàtọ́ náà máa san tó gbàtọ́ sọ pé ọlọ́run padà máa fún yàn ọlọ́run padà máa fún yàn báyà dàtọ́ lè fún ọmọ akọ́ padà fún yàn alápèjì rẹ̀ bọ́ ọ̀sẹ̀ kan sí dàyẹn ni o ọ̀sẹ̀ méjì ni o ọ̀sẹ̀ mẹ́ta ni àbọ̀sù kan ni o ó ti jẹ́ pé bọ́jẹ́ pé oṣù mẹ́ta sí lẹ́yìn oṣù kan tó pé tó lọ́wọ́ fún yàn ó jẹ́ pé ọ̀rẹ́ ta sọ́nà náà àfikún lórí agreement àjọ ṣùgbọ́n nínú rẹ̀ nínú sọ́ọ̀rọ̀ ẹ̀ nínú sọ́ọ̀rọ̀ bẹ́yìn nìyẹn sí à náà ni pé kéèyàn wá tajà fún yàn bàtọ́tà ọwá ní ọ̀hún lọ́wọ́ gbà ọ̀hún ní káàṣì wọ́n padà máa sanwó ni ṣùgbọ́n owó tó wọ́n padà máa san hundred thousand ni àwọn máa mú wá ní twenty five twenty five thousand twenty five thousand ṣe kọjá bí ẹgbẹ̀rún yóò àbí so ó jẹ́ pé ó jẹ́ pé ájálì kan ṣoṣo ní ọ̀gbìn sanni o àbí àjálì mùsàfáríkà mùsàfáríkà tọ́jà tọ́ àmà àlùmà láti mọ̀ wọn láti mọ̀ pé iye báyìí lẹ́sùn lọ́sàdé òun náà ni wọ́n ń pè ní bẹ́ẹ̀ àtàkùsí òun wọ́n ń pè ní bẹ́ẹ̀ àtàkùsí. sọ́dà bẹ́ẹ̀ àtàkùsí yẹn nínú sóra kan lọ́jẹ́ ọjẹ́ ìran kan nínú àwọn ìran bẹ́ẹ̀ nàṣíà bẹ́ẹ̀ sì ni àlùbẹ́ẹ̀ lápapọ̀ bẹ́ẹ̀ nàṣíà lápapọ̀ wọn náà tọ́ pẹ̀lú tàpẹ̀lú pa أعوذ لا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه so aya nínú alukuraan ó ti kó bẹ́ẹ̀ sẹ́lám sínú tẹ̀fẹ́ ọ̀nà tẹ̀bá bẹ́ẹ̀ tàṣẹ́ tẹ̀bá bẹ́ẹ̀ tàṣán lọ tẹ̀bá bẹ́ẹ̀ tàṣán fúnra yín yíyí padà máa dúró lọ́ra yín àjẹ́ padà máa gba nǹkan tí ọjẹ́ ọjà lọ́wọ́ ara yín tẹ̀bá pé ẹ̀ dòó síwájú yíyí padà máa dọ̀jà ní ọbẹ̀ ọ̀sálàmù bá jẹ́ pé ẹ gba ọ̀n tàn wọ́n gba ọjà síwájú lápàdé wọn fún yín ló òun jẹ́ òkè ní ọ̀nà sí àpòjẹ́ náà ní àyà ìṣẹ̀lẹ̀ tọ̀ ẹ̀rí kọ́ náà tẹ̀lẹ̀ tọ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam raha nadirahu inda yahudiyyin النبي صلى الله عليه وسلم درع اشترى طعاما يهوديا ورهنه درعا من حديد إلى أجل اشترى يعني اشترى النبي صلى الله عليه وسلم طعاما يهوديا إلى أجل wọ̀rọ̀ hánà òzèrè amin hadith anabi ra wọn jẹ lọ́dọ̀ yahudi di ìgbà kan èyí tó kéde ká anabi fún fúlàní káàsì àdé ọlọpẹlẹ òzèrè amin hadith anabi wa fi bílẹ̀ wọn á fi kíni á fi dógò pé táwọn bá mú wọn aṣọ táwọn dàgbà lọ́wọ́ rẹ̀ kò sẹ́ni pé àti bẹ́ẹ̀ náà ni ọmọ àwọn ẹ̀rí tó wá lápapọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ sínú anábì sọ̀rọ̀ lọ́kọ̀rọ̀ wípé tí ń ṣe ìjáza bẹ́ẹ̀ tó yẹ pé nìyẹn náà ni bẹ́ẹ̀ ò tàkìtì wà bẹ́ẹ̀ ò nàtí à bẹ́ẹ̀ ò tàkìtì nìyẹn náà lọ́wọ́ ọlọ́sọ pé wàhálà lọ́hùn bẹ́ẹ̀ wàhálà màrúbà wàhálà lọ́hùn bẹ́ẹ̀ albẹ́ẹ̀ níbi àm al nìṣẹ́ gbọ̀mọ́ gbogbo tí ń torí àtìsọ̀nà tí ìrántí suwọ́ọ̀rù tí ẹ máa ń bẹ fún títà ayọ̀rà nǹkan síwájú tó lè jẹ́ pé bẹ́ẹ̀ ọ̀nà sí àtẹ a ní ọ̀tọ̀nà sẹ̀ríà tó ọ̀tọ̀nà sẹ̀ríà ẹ̀rí nù hadith ànábì tuntun nínú ayé náà láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀tà fìtìrì ọjọ́ sọ́rọ̀ kan náà sọ́rọ̀ àwọn onímọ̀ lẹ́yìn náà kátó wọn pé àwọn onímọ̀ wọn padà sọ pé kí ọ̀tà nǹkan kan wọn sanwó jù ẹ̀ díẹ̀ tẹ́ kò sí tó bá nù sẹ̀ríà kò sí àpẹnú bẹ́ẹ̀ so kéèyàn ọ̀tà nǹkan ọ̀tà nǹkan one million fún yàn ó ti yé tọ́wọ́n ni ọmọ àwọn òní káàtì ṣùgbọ́n ọmọ san ní díẹ̀ díẹ̀ bí wọ́n san lẹ́ẹ̀mẹ́rin tọ́wọ́n fẹ́ san lẹ́ẹ̀mẹ́rin tọ́wọ́n náà fifty thousand àbí tọ́wọ́n náà fifty thousand náà ní ọ̀kan lẹ́ẹ̀mẹ́rin bẹ́ẹ̀ oṣooṣù náà máa mọ́ àyàn bọ́lọ̀ tẹ̀lé o bí oṣooṣù mẹ́ta mẹ́ta ni ẹ̀ so kò sí àpẹ nọ́mbẹ̀ ó ti yé láyò sí láyò sí èlé kàkà sí ni o láyò sí èlé kàkà sí ni

àwọn sanwó rẹ mọ̀nà german àwọn sanwó rẹ táwọn máa san díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fún wa yóò fi pé fún wọn èyí èyí tí wọn bá mú bẹ̀ tó sẹ́yìn pé èyí pé láyọ̀ sí wípé ìkàkà ti kí ni o ìkàkà lé bẹ̀ àwọn onímọ̀ àpàlùkọ̀ pé tí ẹ bá rajà ẹ san káàsì rẹ bẹ́ẹ̀ sì tọ́ fún pé kẹ́ ẹ san àgbàkẹ́ ẹ ká ẹ sanwó káàsì bẹ́ẹ̀ náà ni ó tọ́ ẹ bá lẹ̀ ní san káàsì padà àwọn sanwó díẹ̀ díẹ̀ láì sí pé ẹ fi ìkàkà kùn mọ́ọ́dọ̀ sì fáákín níbi tí wọ́n ti akọni pé fẹ́ràn tàpéjì yìí ọwọ́ tí àgàtẹ́ tà tẹ́ máa dọ̀ ọ́gbẹ̀ díẹ̀ tẹ́ bá ní alátìjú kankan fún díẹ̀ o ibẹ̀ e ni akọni e? ti wá ó e ti yẹ wa ẹ̀yin àfáà mi tẹ́ ń gbọ́ mi yẹ àfáà mi ṣe kìnnìún tó wọ́n ní ibẹ̀ ni akọni ti wá ọ̀rọ̀ méjì lọ́wọ́ wà bẹ́ẹ̀ àwọn onímọ̀ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ tó ń tọ́ra ara wọn wọ́n sọ̀rọ̀ sọ́nà méjì bẹ́ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ àwọn kan ní àhà bí ó tàpéjì tó wọ́n tẹ́ bá ní ọ̀dà ìkàtí wọn fẹ́ gbé kalẹ̀ yìí

wọn ní irú kan náà wọ́n sọ ní ṣẹ̀ríà ọ̀rọ̀ kejì àwọn ní kò tọ́ àwọn adáṣọ kọ́tọ́ nínú ẹ̀rí wọn ni wọ́n ń sábà wọ ọjọ́ ẹ̀rí tó sọ pé títà rírà tọ́ tí ọba ti sọ sọ kọ́tọ́ lọ́wọ́ kan lọ́dún náà sọ̀rọ̀ ẹgbẹ́ ibi ayàtà rírà kan wà hálàlá ìgbẹ́ aláǹfẹ́ títà rírà lẹ́tọ̀ so bẹ́ẹ̀ náà ni àwọn àdébẹ̀rẹ̀ lóṣù bẹ́ẹ̀ náà ni ìyá rẹ̀ lọ́mọ ní lákàdá àdébẹ̀rẹ̀ ìnáwó so albayan da ṣẹyà mọ́lánà mọ́lánà tó fara kọ bẹ́ẹ̀ lábẹ́ mọ́ra wọn náà so àwọn àwọn ọ̀rọ̀ wọn pọ̀ lọ́la àwọn ẹ̀rí pẹ̀lú rẹ̀ wọ́n ní so tábà wà wọ bẹ́ẹ̀ sàkóso yìí ìtajà ìtajà tó kí wọ́n kàn wọ́n kàn ó fún yàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi sọ́tà pé ká fi ọwọ́ fún fún ọba so wọ́n ní kò tako ó ti wá nù ọmọ ọmọ àdìlà yìí ó ti wá nù àpapọ̀ àwọn ẹ̀rí kò tako rárá kò sí tó kẹsí أنا مثلاً لو سألي يعني وأنا أنا اللي تقص فاصل عندي حديث وغدا تقول حديث وغدا تقول مسلم كان دوارة تدعني صلى الله عليه وسلم أنا وأنا في الصحابة أنا يعني أنا اللي تقص صلى الله عليه وسلم الذهب بالذهب والفضة بالفضة يعني آه، و و أنا والشاعر بالشاعر والتمر بالتمر التمر والبر بالبر والشاعر بالشاعر والتمر بالتمر والمهر بالمهر mẹsàn bí mẹsàn yádà bí yádì anabi sọ bí hadith ọ̀bẹ́dà sọ̀rọ̀ sọ̀rọ̀ gbẹdà lánàá sahih táwọn onímọ̀ máa ń pè astro ní lọ́jà níbi kẹ́nyà rìbá sọ̀rọ̀ àdàlẹ̀ àrìbá yóò yàtọ̀ anabi sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ tí àwọn bá fẹ́ pe góòdù pàwọ́ góòdù ọ̀bẹ́ ta góòdù fún ayẹ́wẹ́ ta góòdù fún ayé so aláti ní nǹkan méjì ń bẹ́ òun náà àtàkọ́ gbọ́dọ̀ àtàmọ́ góòdù ìyẹn ni pé iye góòdù tẹ́lifẹ̀tẹ̀ wọn ni góòdù yẹn sì ń góòdù ọ̀dà ti bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ ni pé anton ẹgbàá lọ́wọ́ ẹsẹ̀kẹsẹ̀ fún ayé báyìí lọ́wọ́ ẹ̀sùn ẹ̀dùkọ́ lọ́nà tìrẹ̀ ọgbà ọlọ́sùn àìgbélẹ́sẹ̀ tó bẹ́ẹ̀ náà ni silva náà bẹ́ẹ̀ náà ni ẹfẹ́ fi dámúrú pàlọ́ dámúrú sukari pẹ̀lú ajúwa ni ajúwa pẹ̀lú sukari ni tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóṣìṣẹ́ wọn tó gbogbo ẹ̀kọ́ kẹrẹ̀ jẹ́ tó ẹ̀jẹ̀ kó ti dédé ìyẹn ni so ẹ jẹ pé lẹ́yìn ìgbà tó bá tó tó bá tà má tó bá tẹlẹ ẹ yádàbí yádì kò ní sàkéèl ẹni jẹ pé èyí lọ yín bọ̀ rárá ẹsẹ̀ kẹsẹ̀ náà ẹ sọ̀rọ̀ ayé yádàbí yádì mùyàdá yóò tẹlẹ so lẹ́yìn náà bẹ́ẹ̀ náà ni àṣàyẹ̀rù bí ṣàyẹ̀rù ọkà bàbà láti wọn tún sílọ́dọ̀ wá sí ọkà bàbà tó kà bàbà so ẹni jẹ pé ọkà bàbà kan funfun ọkà bàbà kan rẹ́ẹ̀d rẹ́ẹ̀dì dájú tuntun àbí funfun dájú rẹ́ẹ̀dì lọ pé rárá èmi ò mú bẹ́ẹ̀ ìtì ọ̀dà méjì níbi oṣù wáìtì wọ́n mú ìtì ọ̀dà kan wá níbi kíkà lè ṣe jà rárá ike ọ̀dọ́ ti dédé ike ọ̀dà méjì méjì náà láti dédé ẹ sì dé fún ayé gbádà bìyàdì bó bá ti pé gara náà lẹ́sìn wọn ni gara wọn ti dédé kò tó ń bá da olè wọn bá dájú ra wọn lọ sọ wọn jèrè kàmá tó bá wà bẹ́ẹ̀ nìkan kan búdó wa bẹ́ẹ̀ náà ni sọ́bẹ́rẹ́ pé alimẹ́lẹ́fẹ̀tò mẹ́rin bẹ́ẹ̀ náà ni iyọ̀ iyọ̀ náà tó dọ iyọ̀ tó ti dájú ra wọn lọ sí sẹ́fẹ́fẹ́ ti pàrọ̀ ara wọn yóò sì dédé ara wọn kílò ọjà kílò yóò bá dédé ara wọn ẹ̀ ti dẹ̀ fún ayé ní kí ti pé ẹ mà ṣe kí ni ẹ padà máa ẹ mà ṣe àkíyọ ẹ mà ẹ ní ṣe jẹ pé ẹ lọ láì ẹ ẹ ẹ ọ mà lọ sí kọtùkọtù tó fòkè ní kí akẹrẹ ni ẹ mà gbé fún ẹ gbé fún ẹ báyìí ẹ hand to hand so ẹ máa wọ ọ̀gá ṣe tẹ̀lé wọn ní sábà wò sí ọba jẹ pé ètò ìtàn sàn bíi tí àwọn bá fẹ́ ta gold pẹ̀lú gold nǹkan méjì ní bẹ́ẹ̀mẹ̀tẹ̀ so èyí láti jẹ́ pé ó sì dédé ara wọn àbí sífà pẹ̀lú sífà wọn láti lè dára wọn ẹ sì fúnra yín ẹ̀rí lé kọ́pẹ́ rárá ẹ máa fúnra yín nínú èrè gbẹ́dẹ́gbẹ́ báyìí náà. tọ́ tó dáhùn àwọn kan yìí náà tó bá jẹ́ pé rọ́ọ̀dù ìjọba fi ta ẹ̀fẹ́ bíi sèvà tó kò ní ìdíkọ́ sí dédé kò ní ìdíkọ́ sí dédé ṣùgbọ́n ẹ̀ ní jẹ́ kíta àfihàn tẹ̀lẹ̀ kò ní sí nàta yàní kò ní sí pé ẹ máa sọ pé jẹ́ kí n bá kí n dé ẹsẹ̀ kẹsẹ̀ ń lẹ́ fúnra yín ṣùgbọ́n kò sí pé dandan kó grandpère ṣe ní rẹgbọn silver ẹfẹfẹ ṣẹǹdì one gram ti gold tó tọ́ torí pé síǹfù ti yàtọ̀ síǹfù ti yàtọ̀ sẹ́yìn pé ìran rẹ ti yàtọ̀ silver yàtọ̀ sí gold so that jíǹsì ọ yàtọ̀ sí pé kéjéjé sọ papọ̀ àbí síǹfù papọ̀ so that látara eléyìí ẹ láti ṣe kíni so kò ní ẹlẹ́dẹ̀ àná ẹ ẹ kò ní ìdíkítà mọ́tò lọ ṣẹlẹ̀ ìgbà tàkọ́ bódò lábódò àmì rálì kò tiẹ̀. látara náà nínú bẹ́ẹ̀ náà ní tí wọ́n bá fi gold àti silver wọ́n fi pààrọ̀ abẹ́ fi tamuru tamuru lápẹjù ẹ̀ fi ra ṣàyẹ̀ ọ̀rẹ́ fi ra ọkà bàbà náà oníkìtà mọ́tò ṣẹlẹ̀ ṣùgbọ́n kí ni ọ̀yà kí ni ọ̀ṣẹlẹ̀ o yàdàbí so ẹ wá tọ́ba jẹ́ pé ìyẹn ni pé tọ́ba jẹ́ pé jíǹsì méjì ìran méjì papọ̀ ìran kan kí ó ṣe déédéé ara wọn kẹ́ẹ̀sì fúnra yín ní kíákíá yádàbíyádì so tó bá jẹ́ pé ìyanimá àti hadil ilà ìjẹ́ kí ilà ti papọ̀ náà tó bá jẹ́ pé jíǹsù yàtọ̀ jíǹsù yàtọ̀ gold àti silver àbí ọ̀kan méjèèjì èyàn rẹ̀ ti ra tamil ọ̀sọ̀ tó ti yé ọ̀kan méjèèjì àbí silver àti kìnìún àbí tamil sí shair so náà àti hadil ilà so nǹkan méjì ni nǹkan lọ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyẹn ni pé kò lè kó sí dídá ara wọn wọn ò ṣe ṣèlátù tàtàrí tàmátò láyà tẹ̀sẹ̀ ìṣẹ̀lá ṣùgbọ́n aláti fún wa ní àǹtò àmì yádàdì yádì tọ̀ tọ́gbọ́n jẹ́ pé jíǹsì méjèèjì yàtọ̀ ẹ̀yìn lànà tó wá ṣe pé ó tún wá yàtọ̀ òun náà ní kí a sọ pé gold abẹ́fẹ̀rẹ̀ akámúlò abẹ́fẹ̀rẹ̀ akábàbà nínú tó nínú tó dé orúkọ gold yìí àwọn owó tà ń ná ọjọ́ pé ọ̀rẹ́ fi dọ́là ọ̀fẹ́ fi ra ọkà bàbà ọ̀fẹ́ fi ra àgbàdo ọ̀fẹ́ fi ra ìdùbọ́ tí wọ́n bá yẹ kí wọ́n bá wọn ìdùbọ́ sẹ́wọ̀n pé kíní ti yàtọ̀ ẹ̀dà ti yàtọ̀ bákan náà ń tu yàtọ̀ tó dà eléyìí nǹkan méjì lọ́ọ́ lè bẹ́ẹ̀ a lè sọ́pá ìpàdà máa fúnra lówó tó sì yẹ pé ẹ bá ń fún mi ní ọjà yìí èlò báyìí ó ti ẹ fún mi ní àgbàdo ọkà àgbàdo ìnádínkì garawa mẹ́ta àbí ọkà bàbà mẹ́ta ẹ máa fún un lówó tòtọ́ bá ti wá débẹ̀ ó tún tọ́ pé àtúntò ziyada so tàmásólò láyò sẹ́tù kàdáàlì kìí ẹni pé jáàzà so so láyò sẹ́tù tàmásó wà látàkọ́bù so ẹni sọ pé nǹkan àmà fún lọ́wọ́ ọ̀dà àti sọpẹ́tọ̀ ẹ fọwọ́ kún owó yìí o torí pé tó bá tọ́ pé bá tọ́ kí kí wọ́n má jẹ́ pé kí wọ́n má jẹ́ pé ìfẹ́ kó ṣe déédéé láàrin àwọn kan wọ̀nyí tí jésù bá ti yàtọ̀ kó má ṣe pé wọ́n ṣe déédéé níbi nǹkan tí níbi owó tí níbi kí wọ́n ti ń pè níbi owó tí a fẹ́ gbà àbí nǹkan tí a fẹ́ tẹ̀lé ọ̀rẹ́ ni. èyí ń túmọ̀ sí pé kò sí tó bá dì náà tí àkókò bá yàtọ̀ síra wọn tó ti yé ìyẹn ni pé kó jẹ́ pé àwọ̀ fárkù zaman fárkù zamanẹ́ni bó ṣe pé káwọ̀ fárkù so látara bẹ́ẹ̀ wọ́n fi ojú olóyè tẹ̀lé pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàkìtì kò sọ̀sọ̀ tọ́ba ti látara bẹ́ẹ̀ pé àrùn bẹ́ẹ̀ tàkìtì tọ́ orí ìpè ní taba tajà tọ́ba ti kó lọ́wọ́ wa ta fún ẹ̀ ní sani kẹ́nìkan máa ń ra ta fẹ́ ta ta fún kẹ́nìkan máa ń sanwó díẹ̀ díẹ̀ tó ẹ̀rí pé jíǹsù ọjà tá a ta ń kèé ṣe ń nu ẹjẹ tá a ta àti tá a fẹ́ tà kèé ṣe jíǹsù kan náà tó ẹ̀ láti yàtọ̀ ìgbà tó ti tọ́ pé ká tà láti Eh, ìgbà kan fún ìgbà kan fúnra wa tí wọ́n sọ pé dandan ni kí wọ́n dé hand to hand bákan náà kò ní tó bá àgbà tó bá tó bá eh, àkókò tí ọ̀fẹ́ eh, ìgbà tó lọ́ọ̀lẹ̀ sanwó káàsì yẹn tó ní kí n bá fọjọ́ kan àbí ìjọ tí ìjọ tó fẹ́ máa ra àbí àwọn tó wọ́n máa sanwó díẹ̀ díẹ̀ yóò fi san tán lọ́jọ́ báyìí ṣé èmi náà ọ̀sán ọjọ́ tó fi sanwó tán èmi náà fi díẹ̀ èmi náà fi ọjọ́ ẹ̀ báyìí kò sí láì fi mẹ́ kò sí láì fi mẹ́ so àwọn tí wọ́n sọ pé kò tọ́ nípa àwọn dìbò náà ní pé á ah, ìgbà tí wọ́n tí wọ́n sọ pé tó bá ti jẹ́ pé kò ní ra cash tó bá ti pé ọmọ fún un ní eh, ẹ̀ẹ́dá oṣù kan sígbà ni ọ̀sẹ̀ kan sígbà ni ọ̀sẹ̀ mẹ́rin ni oṣù mẹ́rin ni yóò fi báyìí kun bẹ́ẹ̀ bá ti àpèjú bẹ́ẹ̀ mú àdàkà one million cash fún tí wọ́n fẹ́ ta ọba nítọ̀ tó bá tẹ́ máa san díẹ̀ díẹ̀ so fún dáná fún oṣù mẹ́rin yóò jẹ́ one point two lápò so that wọ́n ní rìbá ní ìdáhùn ní pé kèsè ìdáhùn ni pé èsì rìbá ó ní pé ní ètò awé láìpẹ́ ìtàbí sẹ̀rí nípa ọ̀rọ̀ azáàbò azáàbò àfẹ́gbọ́n nípa hadith yẹn iná ní ìdáhùn fún ohun tí wọ́n rí torí pé a rí pé ṣẹ̀rí àṣẹ lẹ́tọ̀ pé tá a bá ra nǹkan tí jíǹsù ìran rẹ bá yàtọ̀ síra wọn a lè má fúnra wa lọ́dọ̀ rẹ pé a má gbàgbà láwa rẹ pé padà wá gbà ọjà o àbí padà wá fún ọ so bàtọ́ jẹ́ pé ìyẹn ti tọ́ bẹ́ẹ̀ ni kò sí tó bá dìgbẹ́ ká lọ gbàtọ́ ní ọ̀lẹ́sàn wọn fún mi ní kíákíá ń sìn tọ́lá màsáńdé ọ̀jẹ́ o à ah, ń fi iye báyìí kún tòtìyé ń fi iye báyìí kún so látara bẹ́ẹ̀ so iná ni lọ́ọ̀tà báyọ̀tàkùsẹ̀ tí ó fi tọ́ so ó sì yàtọ̀ sí bẹ́ẹ̀ lẹ́yìn náà ó yàtọ̀ sí bẹ́ẹ̀ lẹ́yìn náà bẹ́ẹ̀ lẹ́yìn náà ni pé kí wọn tajà fẹ́nìkan ìgbà tí wọn wá tajà fẹ́nìkan so ẹni tí wọn tajà fún èèyàn ta fún ní lápèjúwe eh, hundred million hundred thousand hundred thousand náírà kàdúrà fún un so èèyàn wá tún ra padà láwọ̀ rẹ̀ ní eighty thousand so hundred thousand náírà fún un èèyàn wá ra padà nǹkan kan bẹ́ẹ̀ rẹ̀ náà ìtajà tàtàjà ti jẹ́ pé ká ọ̀ra fi déètì pé ká lè ra gba ntí a fún tààtà tó ká ti la tó ju bẹ́ẹ̀ lọ tó ti yé so dàtẹ́ yàn pé bí bàtà ká yàtọ̀ ní eighty thousand àbí gba hundred thousand tọ́wọ́ ọ̀tọ́ bẹ́ẹ̀ ọ̀tà bẹ́ẹ̀ ọ̀là yìí náà sì tí ìpinnu bá ti ń bẹ láàrin ẹni tó tajà jẹ́ tó rajà pé àwọn ṣe bẹ́ẹ̀ haram lè dìtẹ̀ fáfù ọmọ pẹ̀lú pàtàkì ọmọ mímọ́ ìgbàtí ọba sì pinnu iná ní ìṣìláfù bẹ láàrin ọmọ mímọ́ àtàdà méjì ọ̀dà àwọn aṣèṣe àti àwọn ọ̀hìrì àwọn lọ́tọ́ so ọ̀dà àwọn jùmọ̀ lọ́mọ ní kò tán ọ̀dà àwọn pé kò tán ní ọ̀dọ̀ tẹ̀wọ̀n wọn pàlùkù lálẹ́ rẹ̀ tó lọ́tọ̀rẹ́ àsìkò so ní kúrò bẹ́ẹ̀ kàkítà wọn sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n sọ pé kò tọ́ nínú tí wọ́n fi tẹ̀lé jù òun náà ni àdéhùn sàhábì náà bá bàdára nínú àwọn fẹsẹ̀ ọ̀rọ̀ pé máa ń bá àbẹ̀yàtẹ́ni fèrè bá wọ́n ní anábì sọ́kẹ́ sallallahu alaihi wasallam máa ń bá àbẹ̀yàtẹ́ni fèrè bá wọ́láwọ́ àkàtúhùn máa wò rìbá ẹni tó bá tajà kan nítajà ìkan ṣoṣo ìtajà méjì síbi ìtajà kan ṣoṣo wọ́láwọ́ àkàtúhùn máa wò rìbá wọ́n ti dá lójú wọ́n ti inú kọ́yẹ́ pé wọ́n dá lójú wọ́n yàn jẹ́ àbí kọ́ náà jẹ ìlú àbí kọ́ náà jẹ ìlú ọ̀kan lọ́wọ́ ìdíṣẹ̀lẹ̀ sí. àwọn onímọ̀ àwọn àtàbí tí wọ́n hadisi yìí pọ̀ ẹ̀kí ní hadisi yìí alimam Tirmidhi yóò gbéjà àwọn onímọ̀ àbújá ti gbéjà lè bẹ́ẹ̀ náà alimam Tirmidhi yóò rahimahullah bẹ́ẹ̀ náà alimam Hibban rahimahullah bẹ́ẹ̀ náà alimam Hakim rahimahullah so alimam Tirmidhi yóò rahimahullah wọn sọ pé hadisi lálàáfíà bẹ́ẹ̀ náà alimam Hakim wọn náà hadisi lálàáfíà bọ̀tẹ̀ wọn ní imam sọ pé hadisi yóò lálàáfíà yẹn so wọ́n fi àdéhùn sẹ́sẹ́ nínú tó máa rẹ̀ wá ní pé alimam shafi rahmanullah báwọn ṣe tó máa ń bá àbàyà tẹ́lẹ̀ fèrè bá wọn ní òun ni pé kí ni á mùdír ilé tẹ́fẹ́ tàn ń rà ṣùgbọ́n pẹ̀lú májà ní pé kí ẹ̀rà lè fi mí náà àbí ń tàlẹ́ fi ń ṣùgbọ́n pẹ̀lú májà ní pé kẹ́ ta ilé fi ń nà fún bí alimam shafi ṣe tún lọ́kàn náà ọjà wà ní kálẹ̀ báyìí so ansẹt ni ansẹt yìí so ẹgbẹ́ ten thousand ẹ̀rẹ́ta ní cash ìdájọ́ ẹ̀rẹ́ta ni pé kọ́ńtà àwọn ọmọ ọjọ́ jẹjẹ ẹ̀rẹ́ta ní ten thousand ó ti so wọ́n ní ìgbà tí ẹni tó fẹ́ rajà fẹ́ rajà àwa pinnu ẹ̀kọ́ wa sì pinnu pé ọ̀nà tó ń fẹ́ fi rà á ni o ṣé cash ní fi rà á ni kò sọ àbí ọ̀nà cash lọ́fẹ́ ta fún ni kò sọ.

tọ́ba yẹ pé ọ̀pọ̀lọpọ̀ máa san wọ́n bí ọjà ni ó ti mọ̀ pé wọ́n san kí ni twelve thousand ẹ̀sùn màtá yẹn mọ̀ pé ìgbẹ́ tí wọ́n san dáa ni kò ní sí kìíní bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ọba sí yíyan tí ẹ̀ mọ̀ pé òun lè rò pé ah, ọ̀dà owó káàsì wọn mú wa ọgbà àgbà sì lọ yóò máa mú owó jẹjẹ wa yóò mú two thousand five two thousand five yóò máa ti pé ten thousand àwọn ti sanwó pé àwọn ti àwọn náà pé ten thousand one ta ah, ah, ebi náà bá dé kẹrin ọdẹ tó ẹ gbígbé kalẹ̀ tó ọdẹ kalẹ̀ fún ọdẹ ẹdẹ ní twelve thousand naira kí ló ṣẹlẹ̀ o èèyàn àti wàhálà so bẹ́ẹ̀ náà ni nígbà kejì ẹ ní ní àjẹjẹ ntọ́ta ntọ́ta ọ̀nà ọ̀dọ̀ pé tó pè òun ni pé ọmọ san díẹ̀ díẹ̀ tó ń lọ pé ọ̀dà kí ni tó ń gbà lẹ́ẹ̀kan káàkiri ọwọ́ nù ìgbà tí wọ́n pàdé pọ̀ tí wọ́n pinnu pọ̀ lórí ọ̀kan léèrè so tàfírò alimami malik bí imam malik ṣe tù àti imam shafi náà ọ̀kan ọ̀rọ̀ tí wọ́n sọ àtàwọn onímọ̀ mi ó tún ní sọ̀rọ̀ mẹ́ta bí tó hadith yìí lórí pé hadith yìí lálàáfíà ìtumọ̀ rẹ̀ òun náà ni pé tí ẹ bá fẹ́ sà kankan tó yẹ pé ọ̀rọ̀ kí wọ́n tà ní cash ọ̀rọ̀ kí wọ́n tà kí wọ́n máa gbowó díẹ̀ díẹ̀ ẹnu láti pin ẹ láti pinnu lórí ọ̀kanu méjèèjì ìtumọ̀ rẹ̀ tẹ́ ẹ bá ti pinnu lórí ọ̀kanu méjèèjì ó ti kó ẹ̀yọ̀ ṣe èèyàn ṣe kò sí wákàtí kò sí àdínkù wọn ìyá ni pé wọn ò ní wọn ò jẹyàn gún bẹ́ẹ̀ sì ni ọ̀nà ìjẹ ìyọ̀nda ẹ̀yọ́ náà ṣe ìyọ̀n náà jẹ rìbá ọ̀dàjẹlé tí ọjẹ́ haram ó ti yé sẹ́nu bá ti kò pétọ̀ ọjà tí mo ra yóò káàsì ni o ọya ten thousand ní mo ní ten thousand ní owó yín ni tọ ok àbí ẹ̀yin padà máa san ọjọ́ díẹ̀ ni o tẹ́ẹ̀mà àwọn náà máa pétọ̀ àwọn máa dọ̀ ọjọ́ díẹ̀ ni kí ni mo ní ọmọ twelve thousand àbí ẹ máa pé ẹ máa mo fẹ́ so if you want sani yóò fi kó yóò fi kó sí twelve thousand so that ìtí hadith yẹn sọnù so ní dáhùn sọ ma jẹ pé ìdáhùn sí hadith sáré tán sọ pé bẹ́ẹ̀ tàbí tọ̀tọ̀ ìdáhùn lórí ẹnu lórí pé náà tọ́ka lórí ẹnu tẹ̀lé lálàáfíà nígbà máa ń mọ̀ pẹ̀lú kọlọ́ra lórí ẹgbẹ̀rún ní máa ń tẹ̀lé àti ẹgbẹ̀rún náà hàkí máa ń lọ. sọdọ̀ látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú òní ti ọdọọdọ tọ́jà pé bẹ́ẹ̀ tàbí òtọ́ tí a bá lọ tọ́ gbogbo tí jẹ́ májẹ̀mú bẹ́ẹ̀ ò tẹ́bá ti pín bẹ́ẹ̀ náà ni o gbogbo tí jẹ́ májẹ̀mú ẹwà náà bẹ́ẹ̀ ò tẹ́bá ti pín bẹ́ẹ̀ náà ni o kò yẹ tó tọ́ba lọ tọ́ ṣẹ́rí tí wọ́n bá wà kọ̀ wá tọ́ fẹ́ni tí ó wá da ọjà tó náà mà san ó díẹ̀ díẹ̀ àwọn ọjọ́ tó bá ti dá níwọ̀n mà san ó dẹ̀dẹ̀ kọ́ mọ̀ wá san kọ̀tọ́ kọ́ mọ̀ tẹ̀mọ̀ má tọ́lá kọ́ mọ̀ lọ lára tó sì da machine tí wọ́n da ẹlòmíì àbí tí wọ́n gba kẹ̀kẹ́ náà fẹ́ tó lágbà tí wọ́n san tí ọmọ wa sọ ṣe fún ẹni tó gbẹdẹ nǹkan dá ṣùgbọ́n kan náà kò tọ́ fẹ́ ń tọ́ taru ọjà bẹ́ẹ̀ tó jẹ́ pé tó sọ pé wọ́n máa sanwó díẹ̀ díẹ̀ fún títí wọn bá ti rọ́ mú wa ó lè ní ẹkí òfin jọ ni ó lè rẹ̀ lè má rẹ̀ kankan méjì tẹ̀lẹ̀ ọjà lè má lọ dédé kò wá tọ́kọ máa fi owó kún tọ́lẹ̀ pé torí owó tọ́yẹ kó mú wa lọ́sì yìí mú wa ọ̀yá ọ̀hún tó fi kún ọ̀dà ọ̀tọ́ nìṣẹ̀ríà tó èèyàn ni so bákan náà ṣùgbọ́n bákan náà tí ọ̀tọ́ nu ṣẹ̀rí àyẹn so kọ́kọ́ fi ọwọ́ kún kọ́ni pé ní kò mú ọwọ́ ìgbà kan wá tẹ́ kó mú wá so kò sí tó ta kó nu ṣẹ̀rí àná kó ti ṣe má jẹ́ ẹ̀mú fún tọ̀hún tó bá fẹ́ gba àgbàdo ọ̀tọ́ màkà ó jẹ̀ díẹ̀ jẹ́jẹ́ tiwa kò sí tó ta kó ṣe ẹ̀kọ́ àṣọpẹ́tọ̀ ṣé tí ẹ̀ẹ́dẹ́kan lápẹ̀jùwe one point two million náà gbé máṣíìnì kalẹ̀ fún lápẹ̀jùwe àbí kẹ̀kẹ́ náà fẹ́ bọ́ọ̀rùn

olùdógò gbàtọ́ bá tó san owó pé ẹ̀fẹ́ ní twelve thousand náà sọ pé báyọ̀ àpèjú rẹ̀ pé ó fi san owó ní tàkìtì tàbí nǹkan pàtó so wọn ìwọ̀n àfìsí ọ̀dọ̀ ni wọ́n fi dógò so gbàtọ́ bá tó wá san owó pé tàbí àwọn ọmọ tí ó ti tà sàn wá ní àbí gbàtọ́ bá tó wá pé twelve thousand wọn á gbé nǹkan rẹ̀ fún ẹgbẹ́ gbogbo yóò náà sọ tó bá ti ní má jẹ̀mú pẹ̀lú ẹ̀ so tẹ bá gbé ẹnìmí bá rajà fún yín pé ní ayébá tajà fẹ́ nìkan pé ọmọ máa san díẹ̀ díẹ̀ máa san ọdún máa san kankan bá ọ̀nà tí èèyàn fi lè sọ ẹ̀tọ́ ìná nìyẹn irú má jẹ̀mọ̀ ọ̀nà méjì yẹn ẹni ṣe pẹ̀lú ọ̀tọ̀ ǹjọ́ kí àwọn ẹlẹ́pẹ́ wọn máa fọwọ́ kan wọn máa fọwọ́ torí pé kìnìyàn èèyàn sàbòjú fún yàn torí pé ẹlòmíín náà bẹ́tẹ́ pé wọn ní ẹkíṣù wọn tí kíṣù ọdún náà ló so eré àti afẹ́jẹ́wò náà lọ́tọ̀ tọ̀ àbí kó tẹ̀ ọ̀tẹ̀ máa máa lọ́sẹ̀ mọ́ tọ́lá ọ̀nà tẹ́lẹ̀ jẹ́ tọ́yìn wà lọ́tọ̀ ọ̀nà mẹ́fà ẹ̀dá tún lè fẹ́ jẹ́ tọ́yìn so kí lè tó tẹ́ fi ọwọ́ kọ́sán fọwọ́ kọ́sán fọwọ́ nínú tí yóò máa dùn káńtà bá rí mú wánu yóò máa di pé ẹ̀rọ máa fara ní ẹ̀dá ọlọ́run bá irú eléyìí àwọn onímọ̀ náà wọ́n ń pè fún gbogbo nǹkan bá ti jẹ́ bẹ́ẹ̀ òkè kàtí àwọn bá ta lọ́nà tó tako ṣẹ̀ríà wọ́n wà ní mọ̀dá mẹ́rin níbẹ̀ lọ́dọ̀ hànàfíà lọ́dọ̀ màlúfíà ṣàfíà hànàbílà ọjọ́ bẹ́ẹ̀ tí a bá ti dáńjọ́ ni wọ́n pè ní bẹ́ẹ̀ rìbà bẹ́ẹ̀ fi rìbà ó ti yé so ní túmọ̀ ẹni pé bẹ́ẹ̀ ò fáàtì ìdájí bá fẹ́ so tí a bá ti ṣe lóye lóye pẹ̀lú ẹ̀yàn ẹ̀ńtẹ́ pé ó ta gàríkà lọ fún ìtàn ọmọ wa díẹ̀ díẹ̀ gbàtẹ́ ẹ̀kọ́ mú àtọ̀ mú àtọ̀ náà wọ́n tó fọwọ́ kún wọ́n tó fọwọ́ kún kò bá mu rárá kò bá mu rárá tí ọlọ́run àbálàbà tó ní ma níta wá fẹ́ fi kálẹ̀ tẹ́lẹ̀ ni pé ẹ̀ẹ́ kí náà dùn àwọn kàwé yàn ká kámásán torí àkókò láti wá ẹtú kòkò tó báyìí bàtà ká tẹ̀lé mi pé ìkàkà ń bẹ̀tẹ̀ pé àwọn èèyàn máa rí káàkiri gbà kan bọ̀tà hàndọ̀lá ti kéré sí ìgbà tí àjọ nǹkan báyìí èèyàn ti fẹ́ hàn lè fọ́n bẹ̀yàn sọ so ní kúrú sùn láti pé nǹkan ẹ ti ó ti kéré lára rẹ̀ nǹkan ní pé kí wọn tajà kí wọn rajà àbí ẹ̀wà ni àbí ráìsì tí wọ́n ní kí wọ́n fèmí sí ẹlẹ́mìíràn ní rìbá kò sí ń jẹ́dẹ̀ o kò sì rìbá o. ẹ̀kíní ná ṣe mọ̀ pé ráìsì ẹ̀fẹ́ rà ẹ̀wà tẹ́fẹ́ rà àbí kíná tí ń pè àbí gàrí àbí ìsàmì tẹ́fẹ́ rà ṣe mọ̀ pé jíǹsù rẹ̀ yàtọ̀ sí jíǹsù owó àbí yàtọ̀ síra wọn. so nítorí wọn dúkọ̀ láàbà títí bẹ́ẹ̀ ó náà ní ó tà ń ná. فجاز التأخير فجاز النساء جاز التفاضل فجاز التأخير tó bẹ́ẹ̀ di sọ tó báwo ni rìbá ti wáwọ̀ rìbá wọ̀ rárá tó kí hàn bá ní ẹ̀fì ẹ̀fì sí fún mi o tó bá wọ ọkọ̀ kọ́kọ́ fi ṣe eléyìí ṣe rìbá kìí ṣe rìbá ní tùmọ̀ sí jẹ́ rìbá sí ń jẹ́ rìbá nínú ọ̀dà wọn ní ma nínú ṣẹ́kọ̀ kìí tún wá ṣe rìbá lọ́nà tó tó máa fi ń gbá lò ṣé wọ́n máa sọ pé bẹ́ẹ̀ ò tọ́jú haram rárá ẹgbẹ́ ní kó bá ń fi sí ní tó bá wù ní ó fi bí a bá ṣe kọ̀ sí ní fífi ẹ̀ tó ti yé ẹ̀hẹ́ aláàbàlà tó ní ìmọ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik so that àwọn afáàmì tẹ́wá bí tí wọ́n bá kò sí àti tẹ́wá bí káfí comment ọ̀nà comment yẹn ní so bí àsìkò ìṣègbà tí wọ́n bá náà bá ní kì í sọ́kọ́ ọ̀nà kò kọ́ díjìnà ìgbà tó ń sọ Amen.